الحمد لله رب العالمين الحمد لله حمدا حمدا والشكر له شكرا شكرا على رسول الله صلى الله عليه وسلم فهذا اليوم يوم أكل وشرب وذكر الله سبحانه وتعالى أمة الإسلام وكما كنا نصلي لربنا في عيدنا هذا كذلك حجيج بيت الله قد انتقلوا من الجمع من مزدلفة متوجهين صباح هذا اليوم إلى الجمرة العقبة التي تلي مكة وكما كانوا يلبون ويذكرون ربهم ويسبحون ويهللون ويكبرون كذلك أتينا إلى العيد أمتنا واعلموا أن الله سبحانه وتعالى أدن لنا وتعبدنا بأن نذبح ونضحي له في هذا اليوم المبارك فقد اختلف أهل العلم في حكم هذه الأضحية بل أصل الأقوال عندي والذي أدين به ربي أنها سنة مؤكدة وأنها واجبة على القادر لما جاء من أثر أبي هريرة عذرة نضاء من وجد سعة من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا أمة الإسلام كان رسول الله صلى الله عليه وسلم يأتي إلى العيد بأجحلته فيذبرها هنالك لماذا؟ لينال منها الفقراء وكذلك المحتاجون هكذا كان صلى الله عليه وسلم يفعل صلاه ربي وسلم عليه لذلك قال للعلم من أراد أن يتبع هدي النبي في إضحيته فإنه يقسمها ثلاثة أقسام قسم للنفس والأهل وقسم للفقراء وقسم هدية للتحبب بيننا كما جاء في الأثر تعادوا تحابوا أمة الإسلام الله سبحانه وتعالى أحب هذه الأمة ووصى عليهم أنواعا من المواسين فنحن الآن في مواسم الطاعات والبركات والعبادات فأفضل أيام الدنيا أيام العشر وهذا وهذه الأيام ستنتهي مساء اليوم إن شاء الله تعالى ثم أضاف ربنا تعالى بثلاثة من أيام أخرى ألا وهي أيام التشريف فمن حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها أن رسول الله صلى الله عليه وسلم قال أيام التشريك أيام أكل وشرب وذكر الله عز وجل أمتنا لنا رسالة عظيمة إلى هذه الأمة لأن الله سبحانه وتعالى يجعلها طلبا لانزجار من أراد أن ينزجر وطلبا للتنبيه لمن أراد أن يتنبه وسببا للوعد لمن أراد أن يستعد أمتنا الله سبحانه وتعالى أوصل إلينا هذا النبي لنكون لننال خير الدنيا والآخرة خير الدنيا والآخرة وهذا الرسول لما قرب أجله بدأ يحذر أمته عمن يسبب له المشاكل بعد صح عن رسول حديث أبي هريرة والحديث محدث في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال إنكم فتحرسون على الإمارة وإنها ندامة يوم القيامة فنعم المربعة وبئسة الفاطمة وجاء من حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ألا تستأمرني يا رسول الله قال فضر صلى الله عليه وسلم بيدي على منكبيه فقال يا أبا ذر إنك امرؤ ضعيف وإنها أمانة وإنها خزي وندامة يوم القيامة إلا من أخذها بحقها وعد الذي عليه فيها جاء هذا في سلام مسلم ومن حديث أبي ذر أيضا أن صلى الله عليه وسلم قال له يوما يا أبا ذر إني أحبك وإني أحب لنفسي ما أحب لنفسي لا تأمرن بين اثنين wàlá tàwálàyànnà láyé sí mi ọkùnrin fún bàdánà tó fún mùsùlùmí àkọ́rọ̀ àlè kí n kára ti gàdà fún nàbí sallallahu alaihi wasallam ẹ̀rọ bàdà láti wà máa jẹ́ kẹ̀kẹ́ mú bọ́wá àwọn mọ́tà bá ní sàlìkún kí ànàbí wa mọ́tà bá ní sàlìkún ọlá rẹ̀ àtàwọn yàrá bí àṣà sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó wà sọ̀tẹ̀ lọ́nà nàbí jẹ́má àdúgbòlọ́dọ̀ ọ̀bàdàdà gbogbo wa là ń yí ọba dẹ́dà ńlá ń ṣe bọ̀ wá sí ìdí allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar orílẹ̀ alhamd kèétí ìparí náà a sì máa ṣe títí títí títí títí ní gbogbo ìgbà tí wọ́n ti wà lọ́rùn bẹ́ẹ̀ tá a bá ti bí tẹ́sí ní ká máa tèmi ṣírù tá sì ń tọ́lé ìtìká nìkan tí ó fi di ìgbà tó rùn bá wọ̀ níjọ́ mẹ́rin tó rùn bá wọ̀ sọ̀rọ̀

jama ẹ̀yà pẹ̀lọ̀kọ̀bà dẹ́dà káàkì gbọ́nyé mọ wọnú iléyà mọ jáde mẹ kò sí kí dẹ́dà nínú Islam ju gbúgbúrọ̀ lọ kọ́dà tí ọmọ bá ju ọmọ òru kan tí è sì ju ọmọ ọdún mẹ́wàá lọ ẹni tó wá mú sọ́dọ̀ kò lò lọ ọmọ ń sì nìbí tí àṣọba rẹ̀ sí ilẹ̀ sẹ́ni bá mójútó ọmọ ìwọ́n ń jẹ́ ṣe ń sọ ọdún káàkiri ìbànújẹ́ wa mú ẹ̀sìn yóò ń dá fún bàbá tí ń tọ́jú ọmọ nǹkan mú ní owó ọmọ nǹkan lọ́ba rẹ̀ rìn iléyà kí wọ́n wáá jọ wọ́n máa rántí pọ́ máa ń lọ lẹ́rùn mo ju ọjọ́ dáadáa ń bẹ̀ kọ́mọ jẹ́ pé lẹ́yìn èsì kan náà kojú bọ́sì òkú ìyọ́jẹ̀. èyí tó bá ti mú ọmọ lẹ́yìn máa pa léyà táwọn àwọn àdàgbà tá a ní tá a wá lẹ́nu dájú wà láàmà pa láti ogún ọdún àti nípa kódà wò òtútù mẹ́láyé kálí ní olóòrè ìwọlé yá torí pé òwe tí ìlú ọmọka kálí ní olóòrè ìwọlé yá torí pé ohun tí màrí kálí ní olóòrè ìwọlé yá torí pé ilé olóòrè ń gbé eléyìí kò sínú in àti bọ̀bà dẹ́dà lò ahùn ilé ìsinmi ẹ̀sìn fún ọlọ́sì bá ní sí àrẹ jama'a ilé ìbákan náà anúkùnlá sallallahu alaihi wa sallama tí máa mú ẹ̀rẹ̀ wáyé tọba pa wọn sí ọ̀rẹ́ra jẹ àwọn mímọ̀ wọn ní ẹ̀rẹ̀ ìkádà mẹ́ta ọ̀dà kò bẹ ọba àárín ẹ̀sìn akọ wípé ẹni tó bá ìdá jẹ tán sí ọ̀dà tí ó ṣùgbọ́n ibẹ̀ mẹ́ta yìí ká jẹ́ pẹ̀lú àwọn ará léwa ìdákejì ká fún àwọn aláìní jẹ ẹ̀kẹta ká tún fún ẹni tó pẹ̀rọ náà àdíyà nìyẹn iṣẹ́ ń pè ní orin tá a fẹ́ tó bùkátà sí omi sàárà iṣẹ́ ń pè so ìfẹ́ pọ̀ wọ́n ní ká tún síbẹ̀ ó fi wáṣọ fún dẹ́pípọ̀ pẹ̀lú àwọn mọ̀wàásímù tó fún wáyé àwọn àsìkò ìjọmọ́ ẹ̀jọ́ tí wọ́n lù ìjàmbá ṣe ń wọlé tí èdè tẹ̀rẹ̀ ká sọ́ra dáadáa ọba dẹ́dà ń sọ fún ìyọnu lọ́n sánmà sásìkò rẹ̀ káwọ̀ máa bínú àsìkò ilẹ̀ lómi ọ̀wà máa bínú in tó ti pọ̀ àtẹ̀yàn pọ̀ tipẹ́tipẹ́ àsìkò ìlú olùfẹ́ gbẹ̀sán jọmọ́ ẹ̀jọ́ sọ́ra dáadáa o ká mọ ọba dẹ́dà ká máa bá lò lọ́nà tá a gbà lójú rẹ̀ láyé àti ní gbangba àlìkíyàmá tábà tó tábìlì àwọn pẹ̀rẹ̀ tẹ́lẹ̀ sìn ó kálukú náà máa pẹ̀rẹ̀ rẹ̀ ki ọba àdẹ́dà kọjọ kọ́mọ̀jì kí alọ́ máa sọkúta abádélé kọ́mọ̀jì kí ìpalára kọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ní ọdún yìí lẹ́tà tí a kọ wá sí rí òun náà ni àkọ́tẹ́yà nẹ́bì sallallahu alaihi wasallam àmìbì mọ̀ nífẹ̀ẹ́ wá pọ̀ ìgbàntà nífẹ̀ẹ́ ara wa jọmáà ẹnì kò ní gbọ́ nẹ́bì kọ́ máa tẹ̀lé ànẹ́bì àfẹ́ni ọlọ́run fẹ́ ṣe lóore nípa tó kúta àtàkùn fáwọn máa fẹ́ papòdà ó ń ṣe ọlọ́run dojúkọ àwọn sọ̀hábà àwa náà sì ń bẹnu àwọn tí ó fi ọ̀rọ̀ yẹn sí jẹ́ àádọ́ ti sọ̀fẹ̀hẹ́wù من حديث أبي هريرة وصل أن إنكم ستحرصون على الإمارة tí ń bá lọ tán gbogbo nílẹ̀ ẹ̀fẹ́ dolórí ìnàkún sàtàkàrìsùnà àlálẹ̀ ìmárọ̀ gbogbo ní èmi màá jẹ tí àwọn gbogbo lánàdù èmi ni màá mú gbọ́dọ̀ jẹ pé òǹkàlùkọ ma ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ń sàn sọsọ fún wa à ń rí ìmáàmù méjì wọn èèyàn wọn wọn èèyàn tí wọn èèyàn tọrọ wọn ti jọ pàdé lórí ìta eléyìí gbẹbọ tiẹ̀ wa eléyìí náà lórí ìkìlì ṣé ń mọ náà nìyà ń jẹ tó wà ó ṣé ń mọ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìnà kúńtà táwọn ìṣúná àlẹ́ ìmárà àwọn èèyàn ń jẹ ìjẹkújẹ wọ́n kùrù kú mú wọ́n ń sọ fọ́nà ń fẹ́ mú kí mẹ́lọ́dọ̀ rẹ lọ àníṣà ní ìdìrè ẹ bá wá tẹ́bẹ̀ tàṣí àìlọ́run kọ́ wọ́n kọ̀kọ́ ìnà kò sọ táàrí súnà àlàlẹ̀ ìmárọ̀ tí ń bá lọ tán á dolórí á dolórí eré rẹ̀ mà ní àwọn òfin wọ́n tó ṣòfò jù kò lẹ́ni ọwọ́ àfihàn alẹ́ ayé ṣùgbọ́n náà ló tún gbádé ayé àwọn ọmọ wa ní ẹn tó tọ́pọ̀ jùlọ ń bẹ̀ àwọn òní kò lè ṣe àwọn ọmọ lọ́wọ́ wọn ní ilẹ̀ tó bá lìkì àmà rẹ̀ ta ọwọ́ àlọ́ àfihàn alẹ́ ayé ẹlòmí hmm. kọ̀lá lìkì àmà hmm. tó ń kókó láyé òun innakum satahrisuna ala al-imara bí ẹ̀rọ rẹ̀ kù tó ń kalẹ̀ fún ọmọ àṣárí káàkiri gbogbo ọmọ wọlé ní ìjọba náà wọn máa wò bí ó pè mú bí ẹni tí ọmọ ti ń ṣe jẹmọ́ra èyí tọ́lọ́ ó fi ṣe wá ó ti parẹ́. Gbogbo ọgbọ́n tó ń dá fún wa tí wọn ò di aṣọ kan. Gbogbo ọgbọ́n tó ń dá fún wa tí wọn ò gbé káyọ̀ tẹ̀lé àdúgbò sátẹ̀lé yẹn ń tàn wá ká máa wá dùkú lẹ́yọ kọ̀ọ̀kan. Tọ́wọ́ bí yín ń yọ mi sí, ó ń sáì kúkú èrè o. Ìnà kò sàtà àìsùn àlà ìmọ̀ ọ̀. Wà ìnà àyẹ̀dọ́ àmọ̀tún lẹ́wọ̀n ìkùyàmà tẹ́lẹ̀ mẹ́gbà ìkẹ́ àmà àbámọ̀nà ọ̀rọ̀ yóò ní o àjádùn Yusuf òun àti bàbá rẹ̀ wọ́n kọ́ ìyàn kọ́ àmìsọ̀ ìsìn ní o tí gbogbo ayé lọ́ọ̀ta ayé wọn sọ̀rọ̀ ayé kí ni wọ́n mú ọtí pé wọ́n máa bọ̀ ní ọ̀ọ́fì ìlàyé gbà nǹkan dàmọ́ ọlọ́yẹ o ó sọ lọ ní fani imali murubia ní ìṣe orí mímbàrí ìdìláwà ìtumọ̀ dàgbẹ́ fàníìmà ìmúrúbíyà àdébì ní tún bí ìmọ̀gbọ̀kógùn lẹ́nu kí ni nǹkan náà sábàkọ̀ fẹ́lá bìdáyàtà ìmọ̀ràn àdébì fi ìbẹ̀rẹ̀ ìgbà tẹ́rìyàn bá ń jẹ ọ̀gá ń jẹ olórí rẹ̀ ó fi wé bí ìgbà tí wọ́n ń ọ̀yàn ni ó mú ọ̀nà ọ̀wà máa mú wà lẹ́sìn yóò máa mú wà wọ́ọ̀rù yóò máa mú wà fẹ́yìntì sí gbogbo ìgbà fine tí bá ti rí mú bá ń rọ́ màdọ̀ àlọ́bì yóò ẹ máa wọ èèmọ̀ ń bí ẹ̀kan ìjò lórí lọ́wọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n pàtàkì lẹ́yìn lórí ọ̀dọ̀ tó ní wọ́n bẹ́ẹ̀ sì gbọ́gbọ́rẹ́ gbogbo ọ̀dọ́ta máa lọ́la o wọ́n tún lè gbẹ̀ntí ọmọ bá wọn fẹ́nu ẹni tó tún bá wọn wẹ̀ gbẹ̀ntí ọmọ tó gbogbo ọ̀dọ́ta máa dùn ní wàbí tàbí lè bá a fi máa. sí ọ̀ ìjọ tí wọ́n bà jẹ́ ọmú yẹn gbà lẹ́nu ọmọ wọ́n èé gbẹ́mú lẹ́nu ọmọ rọrùn nígbà tí ó di ọ̀ràn nígbà yẹn ló di àbámà nígbàgbọ́ àlùkìyàmà àwọn bọ̀. àwọn ìṣòro àkọ́nà mi wà ní ìjọ kan tọ́jú àwọn àbújá rẹ̀ ìfàrí àbújá rẹ̀ bọ́sọ̀ àkọ́nà wà á dẹ̀ àbújá àkọ́nà mi mú sí ìfàrí yìí mo ní àmì ìṣòro àkọ́nà mo ní dáadáa mo ní ìṣòro mo ní ìṣòro wà nábì ó sì mọ bọ́rọ̀ ọmọ ìṣe máa ń jọ mí lójú àti ìṣòro àti àbújá rẹ̀ ó ní yà àbílẹ́dẹ́mì náà wọ́bí tí ń ti máa darí dọ́pù. ìdarí tí ni mọ̀ ń fẹ́ agbẹ́bìnrin àbúdẹ́rẹ̀ olùdájú ṣe mú ọwọ́ ẹ̀nu ọba ti gbá mi lójíkà oníyà àbàdẹ́rẹ̀ ìnákàmúrú ọ̀dọ̀ yìí sọ́ọ̀mù pẹ́ tí ọba darí àwọn àwà kan wà lára rẹ̀ ibi ọba ti yọ dájú kò gbọdọ̀ má dàbí ibi ó ti yẹ kọ́ kọ́ ibi tí ò ti gbọdọ̀ rẹ̀ àwọn ìwọ́n ìsìsì lára ṣe ìwọ́ ìgbàhádà fúnra ráyé sára yóò ṣe ẹ̀dá kan lọ á síta sí pẹ̀ lára rẹ̀ àánú pọ̀ lára rẹ̀ mẹ́jọ wo nítorí pé ìlànà àmàna èyí wọ́n tún kálukú ní ilé rẹ̀ padà ní. wà á ní àwọn àwọn ọmọ tó ti fún wọn dáná nígbà tó àdìgbà náà ìyẹpẹrẹ ilé kò yọ padà dà fún gbogbo àwọn tí wọ́n fi ilé ayé ẹlòmíì jẹ fún gbogbo tí wọ́n fi ayé ẹlòmíì àti ìṣòro tí wọ́n ti sáyé sí wọn ìjẹpẹrẹ lọ́dọ̀ àti àbámọ̀ ọ̀hún àbámọ̀. nílà àkọ́dà àbẹ̀ṣẹ́ àtẹnitọ́ bá lè dá ìdí olórí mú wọ́n wá pé wọ́n lọ́kọ̀ bá bẹ̀rẹ̀. lọ́kọ̀ wọn kan wá bá lọ́dọ̀ kan wọ́n ti fẹ́ dọ̀nà rí wù ọ̀rọ̀ pọ̀ wọ́n ní ẹbẹ ẹ̀ màtọ́lá yìí wọ́n máa ma ẹ̀ mọ tọ́jọ́ tọ̀ yìí wọ́n náà ma kí nǹkan mí ìtìbá tí wọ́n ń ba yín sí ìṣẹ́ tọ́ yẹn ẹ lọ ókun àkáǹtì kẹ́ máa síbẹ̀ ó dára wọn kí nǹkan wá sí ṣé bá ti wá parí ọdún mẹ́rẹ̀ẹ̀rin yín tán ẹ wà kó owó ẹ lọ fi kọ́ ọ̀sítù sáàdúgbò ọ̀dọ̀ yìí ẹ lè fi kọ́ ilé ẹ̀kọ́ fún àwọn ohun kan tàbí àmàlẹ́yìn tàbí kẹ́ ẹ fi ṣe property administration ẹ̀ ń takò ẹ̀yà ẹ̀ máa kọ́ ni ẹ wà á fà lé community lọ́wọ́ wọ́n máa ní wọ́n ní ẹ̀yẹ láti gbọ́ fún òkú bá wọn lọ́dọ̀ rẹ́mà. Àdúgbò àti àwọn ìwáṣẹ báyìí, ìjọ olórí yẹn, òun ní bá àmọ́ bí lẹ́rù, ọwọ́ àkókò àbúkọ́ ìjọ kan, kí ló ń gbọ́dọ̀ ìjọ ìfẹ́ yìí? Fẹ́mi ìfẹ́ ìtọ́tọ́ náà, àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìtọ́tọ́ náà, ẹlòmíì fẹ́ bẹ̀ wà láàrin àdàlà ló ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó bí àárín kan kò sí padà mọ́ ọ̀rá mi. Ó sọ lọ́nà ni, àbúgbọ́n ní màá sọ nǹkan méjì fún ọ, tí ẹ pàdé ọmọ mọ́ bẹ̀rẹ̀ dákí o láti àwọn ọmọ ọmọ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn tí wọ́n bá ti ń kọ́yàn méjì ìjọba yìí mẹ́jọ lórí fún wa èèyàn méjì ni o wọn ò tí ì sọ fámílì o wọn ì sọ àdúgbò o wọn ì sọ séèkì o wọn ì sọ kọ́ńtì o jẹ̀mọ́ àwọn alẹ́ àjọ fún mi o ni wọ́n kà já máa yé mi ah ẹni wò ní dọ́là o ẹni dáńsọ́ ní ọ̀sán mo bá ń sọ yìí ah torí ọ̀la ni mo ní mo gbọ́dọ̀ tó la bàtẹ̀lẹ̀ jẹ́ mo gbọ́dọ̀ tó la ẹgbẹ́ àbúrò kan ní ìṣàjú parí ọba ní wọ́n ìmọ̀ ìṣù pọ̀ wọ́n wà á di olórí ìlú báyìí níbi kí ni níbi kọ́ máa dájọ́ àbáǹfààní ẹ̀sìn ní jẹ́jẹ́ ẹjọ́ náà kọ́ yàn tó kí n sì máa dáhùn ìbéèrè ẹ̀sìn ṣùgbọ́n kí n wá di ìjẹ́ ìjókòó sórí àga ẹjọ́ kan lọ́jọ́ ìṣe ẹgbà koríko náà kò ní gbà ọ̀rọ̀ ọba ní kílẹ̀ fún òun sí wọ́n ní ẹ̀yìn náà ọba ní ọtọ́ ìgbà mélòó wọ́n ó ti dàgbà àwọn náà ní ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀nà díẹ̀ díẹ̀ ẹ̀ṣẹ̀ gba ní tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ojúmọ́ yóò padà nígbà jo bèèrè ìjọba ìdájọ́ mẹ́rin nígbà gbàrà gbà nípa iye ẹgbà dídí mẹ́wàá lónìí mẹ́wàá lọ́ra nígbà gbàrà ọbẹ̀ ya àbú àyíkásáwà wọ́n pàṣẹ díẹ̀ òun bí ṣe díẹ̀ wọ́n pàṣẹ díẹ̀ wá sí òun bí títí títí ẹwà lọ kẹgbà wá wọ́n nà mẹ́wàá àtọ́jú àkọ́kọ́ tẹ̀sílẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sì nà tẹ́rẹ́ntẹ́rẹ́ntẹ́rẹ́ ìgbẹ́wà àgbàlagbà orí ìgbà ìdílé orí ìkẹ́mi orí táwọn èèyàn fún ọ orí ẹ̀ sọ pé aláwọ̀ àdìsẹ̀ lọ́mà yà jẹ́ jẹ́mọ́ ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ dáadáa ẹ̀jẹ̀ àsọ̀rọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ sọ́nà ìrìnsẹ̀ lọ́dọ̀ pé ọ̀dọ́ mẹ́ta ti kámẹ́tà tí o bá tẹ́ ń sọ gbogbo bẹ́ẹ̀ bàjá kámẹ́tà àwọn ọba àwọn ènìyàn ọ̀rọ̀ tó ń gbàgbọ́ tó rìn kọ́rọ̀ o. gbogbo bẹ́ẹ̀ bàjá kámẹ́tà àwọn ènìyàn ọ̀rọ̀ ọ̀sọ̀ rẹ̀ wà bọ́ ẹ̀ fún ọ̀sùn sàárẹ̀ fún òun bá bàbá mọ́jú ọ̀rọ̀ o. jọmọ náà mẹ́ta àgbàdo ẹgbẹ́ àdúgbò lórí ọkàn yìí náà káàkiri tó dùn ọba àdẹ́dà ọlọ́dà àbíọ̀ nínú ọ̀dà ní kẹsì rẹ̀ sákàkùn sàmúwà ìwọ́n lọ́mọ fún pàápàá olùgbà ó sì ti pín ìgbà kọ̀ọ̀kan mélòó mélòó àwọn tí wọ́n jọ máa jẹ náà kọjá pé kéèké yóò ní ìrọ̀rùn ti ta wọn ìjọba jẹ náà mélòó mélòó àwọn tí wọ́n máa jẹ náà kọjá pé mùsùlùmí lóòrùn lórí ìjọba jẹ náà mélòó mélòó àwọn tí wọ́n máa jẹ náà mùsùlùmí lórí ìjọba jẹ náà. àníkàtà ìjọba lẹ́dà lọ́wọ́ ìfọ̀ òwúrò amúni ìlànà ìlànà àbàṣẹ́rùn bí ìlà à ń lọ jẹrán báyìí káàmù ọkùnrin wa wo iṣẹ́ nìkan kò lè bá wa mà òun lè lẹ́yìn gbogbo tí bá ń bẹ̀rẹ̀ wa wọ́n ayé lónìí káwọn bá fún yín o. òun ni ànábì ń pariwo fún àkókò ìbọlọ òun dà lónìí ànábì dà. o hmm. ti wà lọ́dọ̀ ọlọ́run ráńpà ábàdà o ti wà lọ́dọ̀ ọlọ́run. gbẹ̀gbà báàbù bẹ́ẹ̀ náà wà gbọ́ngàn náà náà tí mo lóyún wà lónìí. àpò àtàwọn tí ń wù á máa wù yẹn tó mọ̀ ìyọ́ wọ́n àti kẹ̀sì rẹ̀ méjì á wọ́n wọ́n lẹ́nu gbogbo ìjà máa káwá pàtiwá lọ lọ àfúrà náà rẹ̀ jálẹ̀ mọ́tìwá ní ẹ̀wọ̀n yìí ni mẹ́ta ara pẹ̀lú ní ìsìn nígbà tó sì máa lọ ní alọ́mọ̀sẹ̀rẹ̀ wa abdulba dẹ́dà mọ́tì ilé láti mọ ọdún fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa mọ́tì tiwa náà nígbà kọ̀ọ̀kan بارك الله فينا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا وفقنا في أمورنا يا أرحم الراحمين ووفق حجيج بيتك الحرام اللهم وفق حجيج بيتك الحرام اللهم وفقهم بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل يا ارحم الراحمين اللهم ربنا كلنا معيدا ونصيرا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام المرسلين والحمد لله رب العالمين